Naam, question one hundred. Wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kí obìnrin kí ó fún ọmọ rẹ̀ lọ́yàn nígbà tí ó ń kírun lọ́wọ́ tó sì gbé ọmọ yẹn dání. Àti wípé tó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí làwọn ìdájọ́ ọ̀run èyí tó ti kí síwájú. Alhamdulillah wa salatu kíkí wàkúmù lillahi qanitin ìbákan nínú ròyìn àwọn mùmìnì náà ní pé fi salatihim khashi'un so àti kọ̀fẹ́ ká ṣiṣẹ́ ní orí rẹ̀ àfàwọn iṣẹ́ ta bá rí ẹ̀rí fún èyí ní ìsìlápò uniform alámsọ́lá àrọ̀sọ́lá àrẹ́bì máa ń gbé lórí ìrun lásìkò tó ń kírun yìí ìṣòro so a lè gbé dání bí ó ń ké a lè gbé dání láti rẹ̀ àbí wọ́n máa pé kíkẹ́ yẹn wá pọ̀ gan-an lásìkò orun òdì rẹ̀ sí ìlú lọ a lè kọ́kọ́ fún lọ́yàn rẹ̀ ara ìṣòwò kí hàn kí kò ṣòwò kí ìpayà tó yẹ kó wà níbi ìrora kó lè bá wà láti lè bá nítorí bá fún ọlọ́run bá subhanahu wa ta'ala so Allah ta'ala ọlọ́bàdàrà tó àkíbìnà yìí nà how akhtar uh, amina kan pé yóò gbé fún ènìyàn inshallah mo ká bá ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́à. na wọ́n ní kí ni ojú wo lẹ̀ sí fi wo kí ẹ̀ máa bójú nígbà tí ẹ̀ bá wà nílé àbí tí ẹ̀ bá ń lọ sí ilé kí ó ṣùgbọ́n tí ẹ̀ bá ń lọ sí àwọn ibi iṣẹ́ ìyẹn máa ń ti jù ojú wo ni ẹ̀ sí wọ́n ìṣúná alhamdulillah àwọn ọmọ sáyẹ̀dù mọ̀ tó jẹ́ pé ó máa ní í pẹ̀lú bí ẹ̀ bá ṣe yàwó lọ́rọ̀ a wo àwọn nǹkan wo ló sọ̀ láǹdì irú kọ́ṣẹ̀ báyà ó bùkátà sí káwọn kí ló sọ̀ láǹdì ìbéèrè yẹn ẹni tó ń ṣe nǹkan yẹn kí ló sọ̀ lápòjú ní ìsọmọ tó wà níléèwé tó ń bojú tó wá ní táwọn òbí rẹ̀ takò ó lè bojú ní o kí nìkan ìsọ àkọ́ ọlọ́mọ láti gbẹ́sà wọn tó dẹ̀ ti ṣe gbogbo ìyànjú bọ̀ bá délé ìwé gbàgbà wu ti wú ẹ̀ tó dẹ̀ ti gbọ́ kó mọ́ ṣe bẹ́ẹ̀ pátákùnlá mọ́sàtà súra kanu àwòrán kanu àwòrán mi lè wá ipé òkè tó yẹ ẹni yìí ó fẹ́ bùkátà sí àwọn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ ó ṣe àwọn kan àtọ́jẹ́ pé ní nàìjíríà ó jẹ́ obìnrin àwọn obìnrin òní bọ́ ó ṣe rẹ̀ àwọn kọ́kọ́ọ̀sì ní nǹkan àwọn súnú náírà gbé ẹ̀sán àgíríkì gan lápòjúwe ó sì ti wọlé kẹsẹ̀ pọ́sẹ̀ ẹ̀fẹ́ wọlé tá sọ pé wọ́n náà mú kọ́ọ̀sì tó ti mẹ̀kún òní lọ́la mù ó ti wọlé so àwọn onímọ̀ sọ pé tàn irú nǹkan yìí a sọ pé àwọn àfáà máa ń ṣẹ̀dẹ̀ lórí ẹ̀ sọ pé irú ìbéèrè báyìí ó bùkátà sí ká mọ̀ ló sọ̀rọ̀ ń jẹ nìyẹn but ẹni tí ẹ kò sọ̀rọ̀ à ń àbíjábọ̀ nǹkan sọ̀rọ̀ sí nǹkan tó lọ kiri ká rẹ̀ kì í nǹkan tó pàtàkì àbí tó ṣe gbá irú nǹkan yẹn a lè rí nínú àwọn fájọ́ sọ ara ẹni ọmọ ṣe bẹ́ẹ̀ ìrà ní wípé almaisur la yasqutu bil ma'sur almaisur la yasqutu bil ma'sur gbogbo àti ìwọ̀n fẹ́ṣẹ̀ ẹ̀kan nínú ẹ̀sìn tí abáraka bá rọrùn fún yẹn tí abáraka nira abára tó rọrùn yẹn èyí tó nira yẹn kò ní dàbọ́ lọ́wọ́ yẹn ìgbàjá mo ní yorùbá yẹn gbé kalẹ̀ ẹjọ́ fílápòjọ́ kò lè bà wá dé ha ẹni tí ó bá sọ ààrẹ wọ́n ní kó kírun níjòkó abẹ́kọ̀ọ́ sọ́lẹ̀ kọ́ iman fẹ́lá tẹ̀sẹ́tẹ́ ọkọ̀ iman ó lè dúró kírun but wọ́n ní kó jókòó sẹ́ni yẹn máa kàfátíà ló ní kàfátíà náà wọ́n ní kó jókòó àbí so ìnira ló mú láti jókòó àbí máa sùúrù ní dídúró fún so maisuru nílò eh, kíkà fátíà àtàwọn nǹkan mìíràn rọrùn fún àbí falmaisur láyẹ̀ skutu bil maṣur so almasuru yẹ kò ní gba ìrànwé ó yá àwọn ẹ̀sà ṣe tí mo sọ yé èé tó nira yẹn àrítorí ẹ̀ sọ pé kó wá fẹ́ tó rọrùn náà ṣe kí ni o fi ilẹ̀ so èyí sì so èmi tó bá ti nira fún yẹn yóò mú ẹ̀dẹ̀ ibi tó bá ti rọrùn fún yóò ṣe kí ni o yóò máa ṣe kọ́ńtà yẹn mo yóò yá tó lábẹ̀rẹ̀ ẹ̀lú àlùmọ̀ẹ̀sọ́ làyẹ̀sọ́ tó lè máa ṣùgbọ́n so ó láǹfààní kó bojú ní mẹ́fà láńsì bí a ní skul láti yàrá yàrá nílé wọ́n sì máa bí ẹ̀ṣọ́ lọ́wọ́ asáǹsẹ̀ kò ní sọ ní pé màásùrù nílé jẹ́ fún báhùn falmaisuru la yasqutu anha naam so falmaisuru la yasqutu màásùkú àdìgbà kó bẹ̀rẹ̀ kàdé sùkú máa sílẹ̀ náà náà mọ̀ tẹ́ pọ̀ sí láǹfààní rẹ̀ eléyìí wọn ní wájú kan bọ̀tẹ́ bá tó pẹ̀tà sọ́wọ́ rẹ̀ mìíràn rárá ṣé ẹlẹ́mìíràn sọ pé kò sí pátá nínú ẹ̀sìn ọlọ́run ọba tó di ẹni ti pé òní máa ẹlẹ́mìíràn sọ pé yẹpẹ́rẹ́ yẹpẹ́rẹ́ ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n irú àwọn kọ̀bíyà bá ó bùkátà sí ká mọ kí gẹ́gẹ́ ní ní tó tó lọ kíríká ẹni tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ni ó jà á mọ ìtàfẹ́sọ obìnrin tó bojú tó fẹ́ rí dókítà lápòjúwe sojú ẹnìsìn òṣèré Islam ó yọ̀ǹda fún àbọ̀ bùkátà dé kó lọlé ẹjọ́ ó jẹ́ lẹ́rìí wọ́n yọ̀ǹda kó síjú náà òṣèré condition mi tó lọ́dọ́ pé irú àwọn béèrè báyẹn ó bùkátà ká mọ kí gẹ́gẹ́ ni ó sọ̀ dágọ́tà fún sòkè nígbà kan ní sọ pọ́n gbéra ó dáa kò dáa ó bùkátà sí ká mọ wọn lọ́ọ̀tà àwọn ọ̀rọ̀ àwọn oníṣẹ́ obìnrin ó lè fi. bó lè rẹ pé nígbà míì wọ́n bí mo wà ní halkọ tí wọ́n bí alimul madina hafidullah asheik abdul muhsin al-abbad mo wà ní jókòó hafidullah tààrà wàrà án tí wọ́n bí wọ́n léèrè ìbéèrè kan tó jọrú ìbéèrè mo ṣe fẹ́ dákẹ́ ìmúrántí wọ́n bí so ṣe ìgbà tó fẹ́ sọ wọ́n ní kí lóbìnrin ẹsẹ̀ nù kó se jíra kò níbi ibẹ̀ yẹn kó se kí ni o lọ bòmí ọ àhìdà bá ṣe sọ́dọ̀ ẹgbẹ́ àyè ah, onílù wàhálà kó lọ kókò nílù yẹn kó kí ni o kó lọ sí ibòmí so wájú kan nìyẹn ibẹ̀ kó lọ bòmí tẹ́sí ó ṣe kí ni o tí ó ti rọ̀ lọ́rùn so kọ́ lọ́n kó dáhùn kó wọn. obìnrin tó fi ṣe máhàrọ̀ yìí pé òní fẹ́yàwó mi tọkọ náà ti gbà pípẹ́ ṣe islam faramá ilé àgbọ́ ojú omi Allahumma salli ala Muhammad wa sallim mas'ala yìí mas'ala tó jẹ́ pé ọ̀rọ̀ méjì làwọn afá sọ lórí ẹ̀rẹ̀ mọ́kàrù kó bá sì lẹ́ta sọ wára rẹ̀ ni ó sọ ìdájọ́ tó fẹ́ gbé jáde ó ń bẹ nínú àwọn afá tí wọ́n sọ wípé ìṣọ́lọ́wọ́ sallallahu alaihi wasallam ó ní nínú àwọn mọ́jẹ̀mú tó yẹ kẹ́ mójútó òun náà ni mọ́sítà aláàtún bí alfòrò ìjẹ́ fi sọ abẹ́ àwọn obìnrin rẹ̀ tọ́ táwọn gbà pé tọkùnrin bá ti lè accept irú nǹkan yẹn lọ́wọ́ obìnrin wípé nǹkan yẹn ti dọ̀rọ̀ yẹn lórí mẹ́rin ọkùnrin ìbọ̀dọ̀ fẹ́ yàwó mi ó sì mẹ́rin àwọn ọ̀tọ́ sọ pé ara kullu shartin laysa fi kitabillah ọwọ́ bọ̀ ọ̀tún irú mọ́jẹ̀mú báyìí tí ò sí nínú tí àwọn ọlọ́run bá pé òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni ojú kìíní kejì yẹn oníkálukú fún wa ń sàlàyé ọ̀rọ̀ rẹ̀ àtàrí náà mazahib àwọn ṣàfihàn àwọn anabila àwọn màlìkí àkàrùkù náà sọ ẹ̀ níbàámu sí pé àwọn kan yìí pé pẹ́jẹ̀mú yẹn ó sọ tọ́lọ̀ bá ṣe ní àlàálì ó sọ di èèwọ̀ àwọn kan pé rárá kò sọ di èèwọ̀ nítorí òwú ló fẹ́ ọkùnrin náà o ó sì tó so méjèèjì náà làwọn ṣùgbọ́n mi wípé tóbi bá béèrè rẹ̀ lọ́wọ́ tèmi èmi ò ní wáfákọ̀ rẹ̀ mi ní mi rẹ̀ pa ah, mẹ́jẹ̀ mú tí orí ilé jò mẹ́jẹ̀ mú tó mú wáyé tọ̀ ilé gbà lọ́wọ́ rẹ̀ o di tó kásàkásà ẹ̀rọ tó máa sọ pé èwo ni mo kì fún mìíràn ìdí ẹ̀ ní ọkọ̀ gbà lọ́wọ́ rẹ̀ tó rà tó ní kó bá mi tó di so màá bá ìjẹ̀yẹ ọkùnrin kẹ́ mẹ́gbàá ló mẹ́jẹ̀ fún báwọn so bá dẹ̀ advice ẹ̀yìn obìnrin pé kẹ́lọ ṣèwádìí lórí mọ́sálà yẹn pé só lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ so tó bá dẹ̀ bá gbà fún ẹ̀tọ́ lọ́dọ̀ yín ẹ lè ní lọ́ọ̀kì kẹ bábà tó yẹ pé yóò gbà á wọlé kẹ bá pàdé kẹkọ̀ sọ fún kó sì gbà bẹ́ẹ̀ ó ti dọ̀bẹ̀ náà nìyẹn ó dọ̀bẹ̀ náà nìyẹn ọlọ́run na wọ́n ní wọ́n ní ojú wo ni ẹ̀ ti fi wo kí ẹ máa ta aṣọ fún ìnáwó ṣùgbọ́n ọ̀tọ̀ ní iye tí yóò rà ní ọjà èyí wà wò pé owó mọ́tò ogun fẹ́ lọ bá yín rà ká ní bí 100 naira wá ní owó mọ́tò gẹ́lẹ́ bá ṣe kọ́ sí bìbà ni wọ́n á fi 500 naira sí wípé ojú wo ní Islam sí i. ọlọ́run ọ̀rọ̀ ó ti fẹ́ bẹ́pẹ̀ ni ẹ bá ń ṣe business bá ṣe pé ó ń ṣòwò ó ń ṣòwò nǹkan yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ń ṣòwò aṣọ aláṣọ ni ó wá òpin àwọn ìmáṣọ ládùúgbò òun wá bá wọn rà tẹ́pá láṣọ ni tẹ́lẹ̀ àrídìnnà àwọn àfáàkọ̀ sọ pé kò sí láì bọ̀ tí èyí bá sára aṣọ tẹ́lẹ̀ so tó wá pé ó kàn kìdí rẹ̀ ló dé tó fẹ́ dìdí dáláṣọ ìtò dára ẹ̀rọ kó mọ̀ ṣìláyà tó ti ó wá lè béèrè pé ẹmọ mọ́tò wá o gbogbo yé pé 200,000 wọ́n tàbọ̀ f200 náà owó mọ́tò lé tí ìrọ̀rìn ní láyé fowó kún fún ìwọ̀n mọ́tò eléyìn kò sí láì fímẹ̀ ó gbowó ṣẹ́tọ́ ibà wọn sí ni wọ́n ká ní pé ẹni tó wùlẹ̀ ń sòwò yẹn tẹ́lẹ̀ ni so ó lè ṣe business pẹ̀lú ẹ̀ kò sí láì fímẹ̀ wọ́n ní obìnrin tó ṣe wípé ara rẹ̀ máa ń béèrè fún ọkùnrin ṣùgbọ́n kò tí ì ṣèyàwó torí pé àwọn mọ̀lẹ́bí wọn fẹ́ kí ó ka ẹ̀kọ́ rẹ̀ tó wà ní pípẹ́ ṣùgbọ́n gbà mí nǹkan yẹn máa ń dà láàmú bíbi pé yóò lọ sí ọ̀dọ̀ wọn ní ex fiancé ọkọ àbí ẹtọ́ fẹ́fẹ́ àlejò sí tó fẹ́fẹ́ tẹ́lẹ̀ pé yóò á lọ sọ́dọ̀ rẹ̀ láti lọ gbọ́ bùkátà ara rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní ta ló ní ẹsẹ̀ nínú àwọn méjèèjì ṣé òbí ọmọbìnrin òun ni àbí parent or the girl. ọmọbìnrin ló lẹ́sẹ̀ ló ti di fúnra rẹ̀ wípé in tíṣẹ̀dá sọ ni pé tó bá bá rẹ̀ ní kọ̀díṣẹ̀ báyẹn àwọn obìnrin ògbà kó lọlé ọkọ ó lè gbé ẹjọ́ lọ sọ́dọ̀ ọkọ dí ó gbé ẹjọ́ lọ sọ́dọ̀ àwọn àfà so àwọn mímọ̀ wọ́n àníṣẹ̀dá kọ̀tà ní àwádí lọ sí ọ̀dọ̀ àfà onísúnà tó mọ̀ tó jẹ́ rọ̀rí ìsùn mọ́ríkàs lọ gbọ́rọ̀ ẹ̀bá tó bá gbọ́rọ̀ ẹ̀bá táfà ẹ̀bá ṣe gbogbo gbìyànjú tán tí àwọn obìnrin ò bá gbà àníṣẹ́ tó parí péjì ni táwọn wọ́n dẹ̀ mọ̀ lóòótọ́ pé alábìnrin kò rárá múdù àfọkọ́mọṣe zìnà nígbà míì ń bẹ ilé ẹjọ́ ṣẹlẹ̀ àlẹ́kàbà kó fọ́ọ̀sì àwọn òbí ọmọ yẹn káfọmọ yẹn lọ́kọ nígbà míì ní extreme cases wọ́n lè fọmọ yẹn lọ́kọ láti ilé ẹjọ́ ṣẹlẹ̀ torí pé láti lè bà dáàbòbò ìjọmọlú àbí ọmọbìnrin so nítorí òun ṣe ẹ̀kọ́ ni solution so nítorí òun ṣe ó ti fi solution lẹ̀ ọ̀tọ̀ ní ti lọ ṣe ó náà ṣe tó wù so bó bá nílùú kéèsì yẹn kó gbé lọ bá àwọn àfẹ́sìn wọ́n wù wá solution fún nǹkan tó ṣe so kò sẹ́ni tó lẹ́ẹ̀ túùsì kankan láti ṣe ìsìnkan òjẹ́ ní ìyàwó kan lè wá ní ìyàwó rẹ̀ gbàkó fẹ́ ìyàwó kejì ẹ̀lẹ́fà òun lẹ́ ṣùsì kò lẹ́ sí ọlọ́ àwọn Last question. I don't know last. Náà wọ́n béèrè pé ṣé àti ẹ̀lé bá kèfèrí àlémú ọlọ́rẹ̀ rárá ni. Kèfèrí àlèjọ́ máa kíra wa káàmù ẹ̀ka àárọ̀ ṣẹta ẹkúlé tó máa ń ta bisikíìtì ládùúgbò ta fẹ́ra tá àlejò lọ́dọ̀ rẹ̀ ó ń tẹ́pa ó ń tagbá orí bàtà tó wù tó wù lọ́dọ̀ rẹ̀ ó ń tà láà bọ́ ìwọléwọ̀de kó jẹ́ ló máa ṣe àti wọ́n fẹ́ ràbù ẹ̀ lórí wọn báyìí aago méjì lẹ́ẹ̀bà wọn ó mọ rìn rẹ òun lẹjọ mọ olómàṣí yìí rẹ òun fẹ́ kó pamọ́ sí rẹ lọ́wọ́ olómùgbà tó bẹ̀rẹ̀ sáìtì yín olóbọ̀ra lẹ̀ gan wọ́n bẹ̀rẹ̀ kàn náà lọ́wọ́ kọ́ mọ̀ mẹ́màdúgbò nígbà olè mọ̀ irú àwọn nǹkan bá wọn ṣe àbọ̀lọ̀ bá wọn ṣe ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rọ̀ tó yẹ pé ìbáṣe tó yẹ pé yóò ṣe kí ni o yóò wọ ọdún bọ́tù àkànnà anábì sọ́sọ́lá àwọn kẹfẹ́ wà láyé náà wọ́n sì lọ ń ṣe so wallahu alim. na wọ́n béèrè wípé nípa pé ká máa tẹ̀lé àwọn olórí nípa ọ̀rọ̀ hajj àti ìlúgbẹ̀ ráhùn wípé tí oṣù bá ti parí pápá lílọ bó ṣe máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa pé tí máa mú ìlú bá wá sọ pé wọ́n róṣù wọn róṣù àlọ́lá làwọn parí sẹ́ẹ̀ so kí ni ojú òmìnir a ti sọ bẹ́ẹ̀ pé innama ta'atu fil a máa tẹ̀lé àwọn olórí wa níbi sẹ́ńgbà ń pàṣẹ dáadáa ẹni tí òró sùn tó níjọba ìlàwọ́ parẹ́ ìpàṣẹ aburú nìyẹn dọ́tà bákìrì sọ́ngbà àtàfi sàkàlífà ní wípé àti ẹ̀hún ni máa àtọ́tù lọ́hùn rasúlà ẹ máa tẹ̀lé mi tí bá tẹ̀lé látàrá mi fáyidá àsọ́wùtù lọ́hùn rasúlà fàlàtọ́ àtàlí àríkò mẹ́rin so tí má ti yapọ̀ lọ́hùn àtàrá mi so à ń tẹ̀lé àwọn olùtọ́ bá ti sọ pápákọ̀ tó ẹgbà nínú àṣẹ tó pa nǹkan ní mẹ́mù ìlú kan ni àṣẹ tó pa yẹn ó ti takò tẹ tó tún wà áwòlájò ń gẹ̀rọ tó jẹ́ ti sultan so àṣẹ tẹ̀ ẹ̀gá kéré ti ti di ọ̀gá pátá ó yẹ kó sultan lọ́wọ́ pàṣẹ aburú yẹn náà àmì tẹ̀lé náà gbọ́dọ̀ yí apá lọ́wọ́ àtàrí sọ̀rọ̀ ọlọ́wọ́ ẹjẹ́ ká fẹ́lẹ̀ sí náà sùn tó ṣàlàyé sọ pé á dára náà. náà mi subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. náà àwa náà tàwa tàwa fẹ́ wà ní whatsapp group láti máa ní access sí àwọn lectures àwọn halkọ àti àwọn júmọ́ sọ aláǹfààní láti drop nọ́mbà wa.